kí n káàbọ̀ sí àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìdúmọ̀ọ́ká dẹ́rìn pòṣónú lórí ayélujára kẹ́sìnró pẹ̀lú mi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Ianpico ló ti fi fọ́nrán fídíò bí alẹ́ rẹbẹ ti ṣe àṣálẹ́ ìpalẹ̀mọ́ ìgbéyàwó tí wọ́n tún máa ń pè ní bridal shower sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ọmọbìnrin ọ̀hún ti ń palẹ̀mọ́ fún ayẹyẹ ọjọ́ ìgbéyàwó rẹ̀ báyìí ó ti fi alẹ́ rẹbẹ rẹ̀ sórí ìtàkùn ayélujára bí inú rẹ̀ ṣe ń dùn amúlùdùn tó ń ti àwọn ọ̀rẹ́ rẹ̀ gbogbo tí àwọn pẹ̀lú jẹ́ amúlùdùn ẹ díẹ̀ nínú fọ́nrán náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣọ́nù ni wòlíì àgbà ìyẹn ayọ̀ àjẹwọlé ló ti ń bá ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ti ìyanu ọmọ tí ọlọ́run ṣe fún wọn gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ ọ̀hún ṣe kọ sórí ìtàkùn ayélujára tó fi ránṣẹ́ sí i ó sọ wípé ní ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún 2021 ní àwọn bí ọmọ lókù tó sì jẹ́ ìbànújẹ́ gidigidi àti ìpòrúru ọkàn fún ìyàwó òun ó tẹ̀síwájú wípé nígbà tí àwọn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ní wo àwọn fọ́nrán fídíò ọlọ́kan òjọ̀kan èyí tí wòlíì àgbà ṣe ni àwọn bẹ̀rẹ̀ sí ní ní ayọ̀ tí inú àwọn ń dùn débi wípé àwọn rẹ́rìn gbàgbé ìbànújẹ́ ju gbogbo rẹ̀ lọ ó wá sọ wípé ní àyájọ́ ọjọ́ náà tí í ṣe ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún 2022 ni olúwa tún padà dá àwọn lóhùn tó sì fún àwọn ní ọmọkùnrin làǹtìlanti léyìí tí ayọ̀ ajẹ́wọlé pẹ̀lú fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ síbẹ̀ wípé ẹ̀rí ńlá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà orí ayélujára ni tí ó tún jẹ́ àbúrò fún àgbà olóṣèlú kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Isaac Fayose ó ní ó ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí gbajúgbajà òṣèré Ìyábọ̀ Òjó gẹ́gẹ́ bí ó ti sọ wípé ó jẹ́ ohun tó burú jáì láti lọ sí ibi ilé ìgbafẹ́ Ìyábọ̀ Òjó èyí tó ń bẹ ní Lẹ́kí tí wọ́n sì ta egungun mẹ́rin fún òun ní ọbẹ̀ aláta súẹ́súẹ́ tí a mọ̀ sí pepper soup ní ẹgbẹ̀rún méje ó lé díẹ̀ ó sọ wípé òun sì ní láti pe Ìyábọ̀ Òjó sí àkíyèsí tí Ìyábọ̀ Òjó sì fi ọ̀rọ̀ kò bákùngbé ránṣẹ́ sí òun ó wáá sọ wípé ó jẹ́ ohun tó burú jáì pẹ̀lú ohun tí Ìyábọ̀ Òjó sọ nítorí náà kí Ìyábọ̀ Òjó wá sí gbangba wálíà kó wá tọrọ àforíjì lọ́wọ́ òun nítorí wípé oníbàárà ni òun ẹ wo díẹ̀ nínú fọ́nrán fídíò yìí. I bought pepper soup from Ìyábọ̀ Òjó's restaurant in Lekiwa and they gave me three bones and I complained Ìyábọ̀ Òjó started abusing me she called me to abuse me she said I'm looking for cheap popularity that if i'm not looking for cheap popularity why will i do that. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré ní ilẹ̀ Ghana Juliet Ibrahim ló ti ké síta wípé ohun gbogbo ti wọ́n sí o ní orílẹ̀-èdè Ghana àti iye owó tí àwọn ènìyàn ń ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan níbẹ̀ ló tún ti lọ sókè sí ó sọ wípé iye tí òun ń ná lójúmọ́ tó fi dé orí epo bẹntiró kò ṣeé máa sọ ó wá sọ lórí ìtàkùn Twitter rẹ̀ wípé orílẹ̀-èdè Ghana ni ó jẹ́ orílẹ̀-èdè tí nǹkan wọ́n jùlọ nínú rẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ ó wá sọ wípé kí ènìyàn tó lè tẹ̀síwájú láti máa gbé nínú orílẹ̀-èdè náà kó sì máa ṣe ohun tó wù ú ó ní láti ṣiṣẹ́ dáradára nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà sinimá tuntun Black Panther ní ìròyìn ti jáde wípé iye àràálẹ̀ tíkẹ́ẹ̀tì tí àwọn ènìyàn ti rà láti wo sinimá ọ̀hún ti wọ mílíọ̀nù márùndínláàádọ́ta dọ́là ìyẹn forty five million dollars ní báyìí tí àwọn ènìyàn sì ti múra tán láti wo sinimá ọ̀hún sinimá yìí tí ó ń lé kètéńté nínú àwọn sinimá tí ó gbóúnjẹ fẹ́gbẹ́ gbà wó bọ̀ nínú Oscar ni ó tún ti jẹ́ gbajúmọ̀ gidigidi láàrin àwọn ènìyàn gbogbo èyí tí ìlúmọ̀ọ́ká olùdarí sinimá ìyẹn Ryan Coogler tó darí rẹ̀. the most broken people. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà olórin Wizkid ló ti sọ wípé òun yóò bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe sí àwọn ọ̀rọ̀ inú orin òun nítorí àwọn ọmọ Wizkid ló sọ eléyìí di mímọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan eléyìí tí wọ́n ṣe fún un ní orílẹ̀-èdè United Kingdom ó sọ wípé òun ń ṣọ́ra gidigidi báyìí lórí irúfẹ́ ọ̀rọ̀ tóun yóò máa lò nínú àwọn orin ọlọ́kanòjọ̀kan tí òun bá ń gbé síta nítorí kí àwọn ọmọdé tún lè máa kẹ́kọ̀ọ́ pàápàá kí àwọn ọmọ òun pẹ̀lú kí wọ́n lè rí ọ̀rọ̀ gidi nínú àwọn àwọn ọ̀rọ̀ òun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà olórin ilẹ̀ Amẹ́ríkà fifty cents òun ni ó ti sọ wípé òun yóò lo ọ̀rọ̀ ìgbé ayé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Hush Puppy ẹni tí ó jẹ̀bi ẹ̀sán jìbìtì lọ́wọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n sì fún un ní ẹ̀wọ̀n ọdún mọ́kànlá fifty cents ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ tó ń ti gbogbo ènìyàn wípé òun yóò ṣe eré àgbéléwò ọlọ́sọ̀ọ̀sẹ̀ kan onípele ìpele eléyìí tí yóò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Hush Puppy Hush Puppy ó ní ọ̀rọ̀ rẹ̀ tún ti rú sókè lórí ìtàkùn Twitter àti gbogbo ayélujára gbogbo bí Fifty Cent ti tẹ àwòrán rẹ̀ sórí ìtàkùn ayélujára wípé káwọn ènìyàn máa retí ìtàn eléyìí tó ní ṣe pẹ̀lú Hush Puppy ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ wípé àpapọ̀ owó náírà tí àwọn ènìyàn ti kó wá sí ilé ìfowópamọ́ láàrin ọ̀sẹ̀ méjì jẹ́ bílíọ̀nù méjìléní àádọ́ta náírà ìyẹn fifty two billion naira látàrí àtúnṣe tí àtúnṣe àtúntẹ̀ owó náírà tuntun eléyìí tí àwọn sọ wípé ó ń bọ̀ lọ́nà ọ̀rọ̀ yìí jẹyọ nínú àtẹ̀jáde ilé ìfowópamọ́ náà wípé àwọn owó náà wá látọ̀dọ̀ àwọn olóṣèlú àwọn tó ń gbòògùn olóró àwọn pàràkòyí oníṣòwò àti àwọn ará ìlú wípé àpapọ̀ owó náà jẹ́ fifty two billion naira tí òǹkà rẹ̀ sì tún tẹ̀ síwájú bí àwọn ènìyàn ti ń gbé owó wọlé. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà akọrin ni Davido ló ṣe àbẹ̀wò sí orí ìtàkùn ayélujára rẹ̀ ìyẹn Instagram tí ó sì pa àwọn ohun kan tó ti fi síbẹ̀ rẹ̀ tó ń ti pípẹ̀yìndà lẹ́yìn àwọn kan tó ti ń tẹ̀lé tẹ́lẹ̀ rí Davido tí ó ní tó mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn òǹtẹ̀lé tí òun pẹ̀lú sì ń tẹ̀lé ó dín díẹ̀ ní ẹgbẹ̀rún méjì ènìyàn ní báyìí lára àwọn ènìyàn tí Davido padà lẹ́yìn wọn ni Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá àti ọmọ rẹ̀ DJ Cuppy àmọ́ tí kò sí èèyàn kan tó lè fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ní tó ṣe okùnfà ìpadà lẹ́yìn ẹni eléyìí tí arákùnrin náà Davido tó ṣe láti padà lẹ́yìn bàbá bàbá àti ọmọ ṣùgbọ́n àwọn ènìyàn lórí ayélujára ń sọ wípé ó ṣeé ṣe kí ọ̀rọ̀ ọ̀hún ní ṣe pẹ̀lú ikú ọmọ rẹ̀ bóyá wọn kò kí dáradára tàbí nítorí ayẹyẹ ọjọ́ ìbí ọgọ́ta ọdún tí bàbá náà ṣe ni ṣùgbọ́n di àsìkò yìí kò sẹ́ni tó lè sọ àsọyán lórí ohun tó ṣe okùnfà ìpadà lẹ́yìn ẹni èyí tí Davido ṣe láti padà lẹ́yìn Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá àti ọmọ rẹ̀ DJ Cuppy lórí ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari ló ti ṣàbẹ̀wò sí ààrẹ ti ilẹ̀ England ìyẹn ọba Charles nínú àbẹ̀wò rẹ̀ eléyìí tí wọ́n sọ wípé ó ní ṣe pẹ̀lú ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lórí ìbáṣepọ̀ tó gúnmọ́ láàrin orílẹ̀-èdè United Kingdom àti orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìrànlọ́wọ́ láti gbógun ti ìgbésùmọ̀mí ìṣekúpani àti àwọn ohun gbogbo tó lè máa fa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 àti àtúnpàdé ó dàbọ̀.